بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحابته أجمعين gẹ́gẹ́ bí tá a sì ń bá a lọ àwọn tí ọjọ́ ìwọ̀ láti fẹ́ látàrí pé àpá wọn pọ̀ fẹ́ ni o kẹ́ bá sọ fún wa pé àwọn yẹn wà mu'aqqat ó lásìkò tí tá a bá sọ pé a lè fẹ́ wọn a jẹ́ pé àwọn àsìkò kan wà tá a sì tún lè ṣe kíni tá a lè fẹ́ wọn. irú wọn náà ni obìnrin tó ti gbé ihram tó ti wà nínú ihram irú obìnrin bẹ́ẹ̀ nígbà tí ó bá tó kúrò nínú ihram tá a bá tiẹ̀ wá sọ pé a ah, afẹ́fẹ́ lágbájá o nígbà tó bá ṣe kíni o nígbà tó bá kúrò nínú ihram rẹ̀ ni. rasulillah sallallahu alayhi wa sallam inú hadith uthman ni la yankihu al-muhrim wala yunkah wala yakhtub. ẹni tí ó gbé ihram lọ́wọ́ kò gbọ́dọ̀ fẹ́ yàwó wọn ò gbọ́dọ̀ fẹ́ fún un kò sì gbọ́dọ̀ bóbìnrin sọ̀rọ̀ idan àyẹ̀pẹ̀ obìnrin tí ń bẹ nínú ihram náà nígbà tó bá kú nù rọ̀ òun náà látò lè sọ pé lágbájá o bóyá ẹ sọ̀rọ̀ fífẹ́ bákan náà òun náà ni obìnrin tó jẹ́ pé kèfèrí ni yálà kí kèfèrí ó sọ pé òun fẹ́ fẹ́ obìnrin mùsùlùmá ọkùnrin ní kèfèrí obìnrin ní mùsùlùmí ọlọ́run bá lè kí ọlá ní wàlà tunkihul mushrikin hatta yu'minu ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn obìnrin obìnrin mùsùlùmí kẹ́ fi wọ́n fún tani ẹ fi wọ́n fún ọ̀sẹ̀ bọ̀ lọ́kùnrin àfìgbà tí ọ̀sẹ̀ bọ̀ ń bá ṣe kíni o nígbà tí ọba di olùgbàgbọ́ òdodo ó túmọ̀ sí pé obìnrin yìí èèwọ̀ òun náà ni láti fẹ́ lásìkò àbí láti fi fún ọkùnrin tí. Tí ó jẹ́ ọ̀sẹ̀bọ̀ ó túmọ̀ sí pé tó bá di mọ̀mìnì yóò di ẹlẹ́tọ̀ fún bó ti jẹ́ pé ọkùnrin mùsùlùmí náà kò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ fẹ́ kèfèrí àfi tó bá jẹ́ àkìtàbíyà kẹ́ẹ́ bọ́lá ọba àlìkẹ́ láti sọ fún wa wípé wàlá tankihul mushrikat hatta yu'min ọlọ́ni ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ọ̀sẹ̀bọ̀ lóbìnrin àfìgbà tí wọ́n bá gbàgbọ́ ó túmọ̀ sí pé fífẹ́ wọn tá a lè fẹ́ wọn ọlásìkò tí wọ́n bá ti di olùgbàgbọ́ òdo àlèṣekínni àlèṣekínni àlèfẹ́ àwọn obìnrin náà wọ́n sì di ẹlẹ́tọ̀ọ́ wọ́n di ẹlẹ́tọ̀ọ́ fún wa. lẹ́yìn eléyìí àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí a a lè fẹ́. bákan náà òun náà ni àlè abdul muslim èèwọ̀ ni èèwọ̀ ni fún an yatazawwaja sayyidatahu kó sọ wípé òun fẹ́ fẹ́ olórí òun tó jẹ́ obìnrin olórí rẹ̀ ẹrú tó jẹ́ mùsùlùmí kó ló ń fẹ́ fẹ́ eléyìí ó jẹ́ nǹkan tó yẹ pé ajma'u al-ulama àwọn àfa onímọ̀ ẹ̀sìn wọ́n panu lórí lórí eléyìí bákan náà yuhramu ala al-hurri al-muslim an yatazawwaja al-amata al-muslima ọmọlúwàbí mùsùlùmí kò sọ pé òun fẹ́ fẹ́ ẹrúbìnrin fífẹ́ tá a wá sọ yìí ẹ̀rí pa àsọ fún wa pé ó nígbà o gẹ́gẹ́ bọ́lá wọn lè kí ọ láti sọ fún wa ó tún wá di pé àsìkò kan lè wà tá a lè fẹ́ gbàdọ̀ lọ ni wa man lam yastati' minkum tawlan an yankiha al-muhsanati al-mu'minat ẹni tí ó bá lágbára nù yín láti fẹ́ àwọn obìnrin mùsùlùmí tí ó bá lágbára nínú yín àwọn mùsùlùmí òdodo tó sì jẹ́ pé ọmọlúàbí ni wọ́n famimma malakati aymanukum bóyá àwọn tó ń jẹ́ ọmọlúàbí nìsín wọ́n dá pé kò sí nǹkan kan tó ṣe wọ́n wọ́n yìí ṣẹrú but ọjẹ́ tí wọ́n ga ọ̀ wà lágbára ọlọ́nìfàmí mà mẹ́làkàtì àyèmánukùn mi ń fàtàyà tí kúmọ̀lì mọ̀mìnàtì ìdàn àwọn tó jẹ́ ọmọ tí ń bẹ lọ́dọ̀ yín tẹ́ ń tọ́jú tí wọ́n sì jẹ́ olùgbàgbọ́ òdodo ń ti wọn a pé wọ́n wà máa di kíni wọ́n máa di ẹ̀tọ́ níbẹ̀ yẹn ẹ̀yin ọmọ mi eléyìí gbogbo àwọn tá a kà lọ yìí pàápàá jùlọ tábàtì ẹ̀wọ̀ Suratul Nisa a rí pé a bá wọn bẹ̀ dáadáa a bá wọn bẹ̀ dáadáa ká máa gbọ́ látìgbò tún gbọ́ kí a má bàa gbàgbé irú wọn irú àwọn tá a lè fẹ́ yálà torí pé a jẹ́ mọ̀lẹ́bí yálà torí pé a dáná ń bẹ̀ yálà nítorí pé wọ́n jọ tọ́jú wọ́n tó tọ́jú lẹ́yìn eléyìí ńgbà tá a sọ̀rọ̀ pé a fẹ̀yàwó àwọn eléyìí la lè fẹ́ àwọn la gbọ́dọ̀ fẹ́ bó o láàṣẹ gbọ́dọ̀ fẹ́ wọn. inú tí a kà fún wa wípé ó jẹ́ àbí orígun ìyàwó òun náà ni òun náà ni sadaaki, lọ́dọ̀ yorùbá a tún dà pépè sàdáàkì ndàgbẹ́ sadaaki, àtàrà sídìkù náà wọ́n ti mú ìdàkejì irọ́ nítorí wípé tá a bá wò bí òun bá ṣe wípé ọkùnrin ṣe tán àti nífọkàntán sí ìyàwó ẹ̀ ìyàwó ṣe tán àti nífọkàntán sọ́kọ ẹ̀ kí ni ó máa jẹ́ gbéyàwó nítorí wípé ọkùnrin àìmọye obìnrin ni ó wà níta tó yẹ pé ọkùnrin yẹn ń wù bẹ́ẹ̀ náà pàápàá jùlọ obìnrin àìmọye ọkùnrin ni ó wà níta tí ó fi jẹ́ tí wọ́n máa wu obìnrin yẹn tí obìnrin yẹn ó máa wù wọ́n ṣùgbọ́n lókùrú ìgbà bá ti jẹ́ pé ó ti ní ìfọkàntán òdodo lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ pé gbogbo wọn yòókù tí wọn bá ń sọ yìí pé ah lágbájá ah, abẹ́ẹ̀ rí ó sì wù mí kí n fẹ́ lágbájá sẹ́yìn pé wọ́n máa sọ fún pé o ti lọ́kọ ifu tó bá tiẹ̀ wà rán yẹn sí abọ́dẹnu kọ́ ni torí pé ó fẹ́ kí òdodo yẹn òdodo òfẹ́ yẹn ó máa ṣiṣẹ́ láàrin òun àtọkọ kí ni ó sọ fún wa mo ti lọ́kọ n gbọ́dọ̀ dán rú ẹ̀ wò mọ́ ọlọ́run ọ̀fẹ́ rú ẹ̀ mọ́ ibẹ̀ náà ni wọ́n ti yọ sọ́dáàkù. bákan náà inú ta fi ń pè sọdàk òun náà ni pé ọkùnrin gangan fún rẹ̀ ó fẹ́ hùwà pé òdodo wọ́n gbọ́dọ̀ máa bá lọ́wọ́ mi òun náà fẹ́ fi hàn pé lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ lágbájá lódodo ni mo nífẹ̀ẹ́ rẹ̀ lónà òfin òkọ̀dá kó o lè bá àmọ́ pé mo nífẹ̀ẹ́ rẹ o ọ̀dà gba ẹ̀bùn yìí tí òfin ẹ̀sìn tó ṣe ní ẹ̀tọ́ eléyìí àwọn àfáà sọ fún wa àsọdáàkù nínú èdè lárúbáwá wọ́n mú láti inú àsídìkù tí í ṣe ìdàkejì irọ́ nínú òfin Islam wọ́ṣẹ̀rì àn wàlmáàl alladhi wájàbà ala zawji daf'uhu li zawjatihi òun náà ni owó tó pé ó di ẹ̀tọ́ fún ta ni ó di ẹ̀tọ́ fún ọkọ láti san fún ìyàwó rẹ̀ nítorí kókó oyègì tí wọ́n fẹ́ so. bákan náà àsọdáàkú tá a dárúkọ yìí nínú òfin ẹ̀sìn ó lẹ́rìí látinú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ti ṣe alukur'anul karim ó lẹ́rìí láti inú sunna anabi sallallahu alayhi wa sallam bákan náà minali ijima láti inú ijima àpanupọ̀ àwọn afa ẹ̀sìn. ẹ rí ìdájọ́ sodak yajibu ala zawji dafu ulmal bi mujarradi tamamil aqd tó bá ti di pé ah, lágbájá yálà agbà lọ́nà pé bàbá ìyàwó ló wò wípé ah, mo ti ṣèwádìí ọmọ yìí lọ́dọ̀ fámìlì wọn mo rí pé ọmọ gidi ni tó yẹ pé àbí ọmọ náà lọ bá bàbá rẹ̀ tí bàbá sì rí pé ọmọ gidi ni tánàbí sallallahu alaihi wasallam tó sọ fún wa pé idha ja'akum man tardawna dinahu wa khuluquhu fazawwijuhu aw kama qala rasul sallallahu alaihi wasallam ẹni tẹ́ fẹ́ràn ẹ̀sìn tẹ́ fẹ́ tẹ́ fẹ́ ẹ̀sìn rẹ̀ tẹ́ nífẹ̀ẹ́ sẹ́sìn rẹ̀ tẹ́ nífẹ̀ẹ́ sí wa rẹ̀ tó bá lóun fẹ́ fẹ́ ọmọ yín ẹ fi ẹ fi ọmọ fún un sọ̀rọ̀ nígbà tí irú eléyìí ti wáyé àjẹ́ yìí pé ó ti di ọ̀ràn yẹn kó san sàdáàkù sàdáàkì a obìnrin náà ọlọ́wọ́n bá lè kẹ́lá sọ fún wa nínú Suratun Nisa wa atun nisaa sadukatihinna nihla ọlọ́ni ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn nihla tí ọlọ́run bá àlìkẹ́ láti dárúkọ yẹn nígbà táwọn àfa tí wọ́n bá tún padà ń ṣàlàyé ọ̀rọ̀ sàdáàkì fún alẹ́kùnrẹ́rẹ́ ẹ pé wọ́n jẹ́ ká mọ̀ yìí pé sàdáàkì lè pọ̀ sàdáàkì sì lè kéré ó lè pọ̀ lókùrúgbà bí ọkùnrin bọ́lọ̀ bá ṣe ní kí agbára rẹ̀ ó tó tí àwọn kan sọ pé nẹ́hìlà tọ́lọ̀ ń sọ̀n nǹkan tó pọ̀ iná ni ọlọ́run ọba àlìkẹ́lá iná ni ọgbà níbẹ̀ idan n ta fẹ́ yọ láàrin láàyè yìí òun náà ni pé ẹ̀rí pé nínú alukur'anul karim ẹ̀tọ́ ni láti san sọdáàkì obìnrin ọlọ́run bá alìkẹ́lá ní famastamta'tum bi min hunna fa'atu hunna ujura hunna farido ẹ̀rí pé aya yìí náà òun náà tún ní tọ́tọ́ kà nígbà tí àlàyé sọdáàkì bá ń lọ ṣùgbọ́n a fẹ́ yọ ọ́nbẹ̀ pé ẹ̀tọ́ ni láti ṣe kíni o láti láti ṣe san sọ̀dáàkù fún obìnrin ọlọ́ni gbádùn tẹ́ bá gbá lára wọn a àjẹ́ pé nígbà tẹ́ ẹ ti nígbàdùn lára wọn ẹ gbọ́dọ̀ fún wọn ní a sọ̀dáàkì wọn ọwọ́ a lè jẹ́ pé ṣé ń gbà tí ó ti súnmọ́ tán ó ti súnmọ́ tán tí wọ́n wá sọ pé àwọn ò fẹ́ ra wọn mọ́ àbí mùjárọ̀dù pé wọ́n so yìgì wọ́n délé wọn ò tí ì súnmọ́ra wọn òun náà ni wọ́n ṣe kíni ni wọ́n kọ̀ra wọn àwọn afọwọ́sàlàyé rẹ̀ ṣé wọ́n dá sọ́dáàkì padà ní àbí wọ́n yọjẹ́ lájì ní èyí tá a fẹ́ yọ ń bì òun náà ni pé ẹ̀tọ́ ni láti san sọ́dáàk ujúr tọ́lá ọba dá kan bí màá na sọ́dáàk náà ni ọlọ́run ọba àlìkẹ́lá fẹ́ jẹ́ kí a mọ̀ anabi sallallahu alayhi wa sallam ọ̀nà ọ̀tọ̀ka sí ọ̀rọ̀ rẹ̀ tọ́ka sí inú ẹ̀ tààrí nu hadith nípa sọ̀dáàkì nígbà tí obìnrin kan tó lọ bá anabi sallallahu alayhi wa sallam tó ní eré ó sì ọlọ́run mo fi ra mi fún ọ ní ti torí lillahi wa rasulih torí ọlọ́run torí òyìṣẹ́ rẹ̀ mo fi ra mi fún ọ anabi sallallahu alayhi wa sallam ó kí obìnrin náà mọ̀ ìpè a ma li fi nisa min alhaja ẹ̀ ní bùkátà sí obìnrin lásìkò tí ìwọ obìnrin tọ́ tọ́ wáyé ibẹ̀ ni ọkùnrin kan tó wá sọ fún sí ọlọ́run sallallahu alayhi wa sallam pé wàá gbọ́ orí báwọn ìwà ànábì sallallahu alayhi wa sallam ajẹ́ pé fi obìnrin náà fún mi lóhùn tí ọlọ́run fi wá pàṣẹ fún ọkùnrin náà ìpè kó fún ní sọdáàkì. bákan náà ń bẹ́nu hadithu anas bin malik radiyallahu ta'ala anhu tó náà ṣàlàyé fún wa nípa tí ń jẹ́ sọ̀dàkì. bákan náà oríṣiríṣi nínú àwọn ahadith òun náà ni anabi sallallahu alaihi wa sallam òun náà ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ sọ̀dàkì fún wa. naam ẹ rí i pé nígbà tí abdulrahman ibn auf náà tó ṣèyàwó inú hadith yẹn aw kama qala rasul tánàbí ní barakallahu laki anabi ní awlim wala obìṣà ẹ̀rí pọ̀ sọ fún ni anabi wa sọ fún pé ah, ọlọ́run fàlùbà ẹ̀ka sí o awolim wàlẹ̀ obi shad àti ẹ̀ kó o ṣe wàlímọ̀ rẹ̀ kọ́dà kọjá pé ẹran gúdúgbẹ́ òun náà ni ó fi ṣe. bákan náà ajma al-muslimuna ala mashru'iyyati sadaq fi nikah àwọn àfa wọn ní ìpanupọ̀ gbàdá pé alukuran ti wá hadithu ti wá ẹ̀dá kùn kí ló wá tó kù táàfin wa tún ní àní ẹni tí yóò sọ wípé irọ́ sọ̀dáàkì bíi báwo látàrí bẹ́ẹ̀ insha allah rahman a tún bọ́ sí orí ọgbọ́n bẹ̀rẹ̀ àǹfààní tó pọ̀ tọ́lọ́mọ balikiola tó fi ní kí a máa mú sọ̀dáàkì wá àbí ká máa dáàkọ rẹ̀ gan níjókòó akidun nikah subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin والحمد لله رب العالمين